pé ẹrù yín wọlé máa pè máa bá sọ̀rọ̀. máa lọ jíbọ́lá jẹ́ máa bá tèmi lọ jẹ́ máa bá tèmi lọ tí n bá ní kí n dúró sínú ilé màá má ṣìyàwó ẹ̀ lò màá lù débi pé ẹnìkan kò ní dààmú mọ́ o. sixteen ní òtún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin ẹ fẹ́ máa fi orí ọ̀ka hàn ẹ wo bí <laughs> màá lù impress àbí wọn ò bí yín dáa ẹ wo bí ẹ bá kọ́ ọmọ mi lẹ́nu o torí màá gé yín jẹ wá jẹ́ kí mi jẹ́ kí mi epo àgò tó gbọ́ ṣáṣá ikú pa abẹ́lẹ̀ ń tàsé epo lóṣè alára gíọ̀gíọ̀ bíi tiẹ̀ ọmọdé ìwà kúkúdà ọmọdé òmùwò pèlè fún. dé padà àǹtí retí àǹtí retí má ṣe bẹ́ẹ̀ yẹn tó bá wá jẹ́ níbi títí ọ̀fọ̀ tẹ́ ń pamọ́ mi ni màá wá fèsì ògiri lẹ́ẹ̀mẹ́ta pa pa pa àwọn ìyá mi wá dá mi lóhùn màá wá fi ọ̀fọ̀ wá fi báyé yín jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín màá sún wọn yín máa bó wàá ṣe ta. màá súnmọ́ yín máa bọ́ ni. wàá bọ́ ta ni. wọ́n fi ọlọ́run tó ṣẹlẹ̀. wọ́n bí yàrá já ẹ̀dá. wọ́n bí parí ma pọ̀pọ̀ yàrá kú jàmbá bẹ́ẹ̀. irọ́ irọ́ ẹ bá gba mi kẹ irọ́ bàbá tún sọ mi sẹ́rẹ́ kí ni gbogbo òsì kí ló ṣẹlẹ̀ kẹ́yìn méjèèjì pọ̀fọ̀ ẹ sọ ẹ̀yin ni babaláwo. tọwọ kan gbé wá ọwọ́ àbíjọ ni tó bá yẹ ká lè ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin yá mi òṣòròǹgà apaniwọ olókìkí òru. orí ẹ̀yin ni àwọn ọ̀yẹ́ àwọn ọ̀yẹ́ olóṣìwò ni àwọn ọ̀yẹ́ ìwòlòṣòròǹgà. inú y violence. domestic domestic violence òṣìwò. kúkú pa mí. kìkẹ́ èwo la gbọ́dọ̀ pẹ́. kúkú pa mí. òun tọ́ra ah, àwọn yóò sọ nǹkan wo. ẹ tún gbé yàrá yìí sọmọ ìyá yìí. ọgbà ọgbà ah, mi ní gbà. kí ló ń ṣe ẹ báyìí. kí ló ní táyé ẹ ní báyìí náà. kọ̀ọ̀kan yà wèrè ọ̀sàlàṣọ́ lórí burúkú wọ̀nyí. wọ́n ní yẹ́ pẹ̀lú ọ̀sàlàṣọ́ tó pè yẹ